my correct people, you get video when i carry come o oh, hmm no be small thief na see how lizzie anjorin take blast caviarcy e, eh e give caviarcy wotowoto hmm Now wow i don't know why that because of i don't know why the lady not the fear oh. i don't know welcome to bose corners tv if today is your first time of coming across my channel don't forget to hit on the subscribe button and the notification bell so that whenever we dey bring video dey come una go dey see and for those one dey go dey come god go bless una i dey tok about royal home nigeria celebrity abeg subscribe share and follow this channel almighty god go bless una so guys abeg make una watch this video wen i put for here so na about lizzie ajori When e dey e dey blast kabiyesi for here that is Ooni of fair. i think concerning um, Dorcas yes so i don't know why she can't do like that why she can't do like that so anybody go like anybody when e go like i never see where and before before i dey even they see Lizzy Anjorin when they try to like i think he wanted to be close to kabiyesi kabiyesi not come they close to am kabiyesi not come like him. be like say na him be the thing when issue when they e happen so so as i come now as i see this video now i come say okay make i carry am come make una help me check him. and make una watch this video I beg. thank you god go bless una. mi ò tó bẹ́ẹ̀ láti pè yín lọ́ba fracas torí tí n bá categorize yín n tẹ́ ẹ̀ ń ṣe ò fracas isa ń tẹ́ ẹ̀ ṣe òun ṣe fracas ń tẹ́ ẹ display fún wa ni pé ẹ gbádùn iṣẹ́ tó kété ń ṣe káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere túbọ̀ bà wọ́n láyé jẹ́ sí make sure pé o bà tí wọ́n jẹ́ àwọn ọba tó fi mí joyè wọn ò ní rí mi ibi tí mo ti ń sponsor blackmailer láyé sáàbàdà àwọn ọba tó fi mí joyè mi ò ní exchange oyè mi fún selfish interest. àti ogun yẹn dé lọ́wọ́ kan ni mo rí pé àárí bàbá Kàsálí mọ́ ní palace yẹn next thing ti máa rí wípé ẹ̀dá tó ṣerú aburú tó korò bẹ́ẹ̀ fún bàbá Kàsálí ẹ̀dá tó búlí irú ọkọ ti wá yìí tí màá yẹn fi wò wípé kóun kúkú palẹ̀ mọ́ kóun gbóògùn jẹ àwa ríru ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ó wá ń gbọ́wọ́ lé irú ẹ̀dá bẹ́ẹ̀ lórí. ẹ ṣé ká sọ wípé owó tó ń gbà ó ń pín àwọn ọba yẹn ni àbí ká sọ pé àwọn ọba yẹn mọ̀ nípa aburú tó ń ṣe mo ń béèrè lọ́wọ́ yín ni ẹ jẹ́ ká máa ní sùúrù o memory wa very very important mi o bá bàbá Kàsálí sọ̀rọ̀ rí láyé mi o pàdé baba Kàsálí rí bọ̀ mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé òtítọ́ làwa máa gbé wá orí òtítọ́ la máa dúró lé a dẹ̀ máa máa ṣe òtítọ́ for the sake of baba Kasali alone Tori pe mo rántí pé fọ́mà olórí kan tí ò sí láàfin yẹn mọ́ ńgbà tó lórí yẹn wà ń bẹ̀ bàbá Kàsálí máa ń wà ń pálásì yẹn dáadáa tí bàbá Kàsálí bá wá ṣẹ̀wọ̀n ní pálásì yẹn ah, gẹ́gẹ́ bí àkàndá òjíṣẹ́ Ọlọ́run kábíyèsí yẹn deserve àti pledge loyalty ẹ̀ pẹ̀lú bàbá ni níbo lẹ ti fẹ́ bẹ̀ wá níbo lẹ ti fẹ́ ṣe pẹ̀lẹ́ fún wa níbo lẹ ti fẹ́ sọ fún wa pé ká má bínú ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn yìí kò lè jinná. ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn yìí kò lè jinná báwo lẹ ṣe wá rí ìjójú òtí yín láyé àti lọ́rùn pẹ́ni tẹ́ ẹ gbọ́wọ́ lé lórí ẹni tẹ́ ẹ gbé fọ́tò ẹ̀ bí ọmọ òkókó ẹni tó fi oúnjẹ ẹni tó fi omi ẹkún àti ẹ̀jẹ̀ àwọn èèyàn bí àpò ráìsì wá sílùú yín wọ́n fi ẹkún ọmọ ilẹ̀ Yorùbá fi wá ha ráìsì nílùú tiyín ẹ ẹ mọyé ìlú tí wọ́n gbà kọjá tán tọ̀nù wọn dáhùn kò nítorí wípé wọn ò bá pa gbogbo ọmọ ilẹ̀ yorùbá kò kàn yín ẹni àmọ̀rí ò bá àṣòfò kò kàn yín torí tó bá kàn yín ni wọn ò ní fi ẹkún ọmọ làkejì omijé ilẹ̀ yorùbá wọn ò ní fi gbé ráìsì wá sílùú yín ẹ ti ṣe wá láburú gan ẹ ti ṣe wá lọ́ṣẹ́ gan ẹ ti ṣìkà fún wa tó pọ̀ ẹ ti dá ọgbẹ́ sí wa lọ́kàn gan ẹ ti ṣe aburú fún wa gan ẹ ti bà ọkàn wa jẹ́ ẹ ti jẹ́ kí àyà wa kó wúwo mo wo wájú mi ò rí èèyàn mo wo ẹ̀yìn mi ò rí èèyàn mo wo ẹ̀gbẹ́ àti òsì mi ò rí èèyàn kò bá má jẹ́rú yín níbẹ̀ yẹn lẹ máa máa jẹ ráìsì omi ẹkún ọmọ làkejì yín kò bá má jẹ́rú yín lẹ máa máa jẹ ẹ̀wà àti dòdò omi jẹ́ kíkorò ọmọ Odùduwà mi tí wọ́n dẹ̀ sọ wípé ẹ̀yin ni wọ́n kó gbogbo òòṣà Odùduwà sí lọ́dọ̀ ṣé ká wá sọ wípé àwọn ifá ṣé ká sọ pé ẹ má jẹ́ kí go deeper so ni gbogbo ìgbà tí abuké tó ń ba gbogbo ìrìn àjò wa jẹ́ kí ọlọ́run tó wá tún ṣe ẹ̀yin ò rí àbí ẹ̀ẹ̀dẹ̀ ní máníjà ẹ̀ẹ̀dẹ̀ ní pa ní palace yẹn ẹ wà wọn tẹ́ fi joyè níbẹ̀ yẹn àwọn tẹ́ ẹ fi joyè àwọn tó lọ tò sẹ́yìn àwọn blackmailer àwọn tẹ́yìn fi joyè nílùú yẹn wọn ò tò sẹ́yìn Dangote wọn ò tò sẹ́yìn Ọ̀tẹ́dọ́lá wọn ò tò sẹ́yìn àwọn tó lè wàá máa kọ́ àwọn ọmọ ìlú yẹn níṣẹ́ ọwọ́ àwọn tẹ́lẹ̀ fi joyè yìí wọn ò tò sẹ́yìn àwọn èèyàn ńláńlá tó lè gbé nǹkan biribiri nǹkan nǹkan mèremère wọ̀lú yẹn àmọ́ àwọn tẹ́ ẹ lẹ́ẹ̀ fi joyè wọ́n tò sẹ́yìn àwọn tó ń fi ẹkún mẹ̀kúnnù jẹun ẹ̀ṣẹ̀ wa gan-an kábíyèsí ẹ̀ṣẹ̀ lẹ́dà wa èmi ní kọ́kọ́ lẹ́ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ títí ẹ̀ṣẹ̀ lẹ́dà Florida gbogbo ọmọ ìkókó màjèsín arúgbó omidan oníṣòwò pásítọ̀ tí òkété ti bà láyé jẹ́ ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ṣẹ̀dá wa ọlọ́run á dáa fún yín torí ẹ ní agbára àti sọ fún pé wá ń bí aburú tó ń ṣe yìí lọ jáwọ́ ọba ilẹ̀ Yorùbá ni mí custodian ni mí ńgbà tí Esabod wá wá sọ́dọ̀ yín gbà yẹn tẹ́ ẹ̀ entertain ẹ̀ tá bá fojú inú wò á jẹ́ pé ẹ ṣèkà ní tòótọ́ n tó bá mú yín gbọ́wọ́lé abuké lórí tẹ wá sọ pé ẹ lè fi ẹ sábọọdù joyè ẹ ṣèkà nìyẹn tòótọ́ ẹ ṣèkà nìyẹn tòótọ́ wọn lọ ba fracas nìyí wọn lè ilẹ̀ ń dalẹ̀ yorùbá rú irú wa ẹ̀dẹ̀ fògùn yín gbárí ohun tẹ́ ẹ̀dẹ̀ fi sán fún wa padà òun ni kí wọ́n wá fi ẹkún ìkorò kán wá fi gbé ráìsì wá sí pálásì yín. tí ó dàbẹ́ olóyè yín wá lọ tò sẹ́yìn ẹlẹ́wọ̀n àbí aṣọ olóyè yín àṣírí ti tú báńgà ni o kẹ́ tó tún sọ pé bọ́nà yìn báńgà ni o. so ato at kékeré àtàgbàlagbà ẹ mọ̀ nípa ẹ̀ olóyè yín ahọ́n àtẹnu máa ń jà ahọ́n àtẹnu máa ń jà nígbà tí aláàfin ọ̀fọ̀yọ́ wà láyé èmi àti àwọn èjè ti ní iṣu ẹ ní rí kí n gbé nítorí pé mo fẹ́ bá àwọn èjè ti ń jà kí n wá gbé ọ̀tá ilẹ̀ Yorùbá lọ sí palace aláàfin nígbà tí Ẹsábọ̀dù kọjú ìjà kíkorò síra àtàwọn ọmọ ẹ̀ mi ò ní gbé ọ̀tá lọ sí pálàsì aláàfin of Ọ̀yọ́ despite the fact pé ọmọ bàbá ni mí wọn ò fún mi lóyè ìjọ wo lẹ rí kí àbùkù kan pálàsì aláàfin of Ọ̀yọ́ ìjọ ẹ lọ mú ibi tí aláàfin of Ọ̀yọ́ ti gbọ́wọ́lé orí blackmailer ẹ lọ fún mi ẹ bá mi yọ síta ibi tí late aláàfin of Ọ̀yọ́ tó ti gbé ọwọ́ lé blackmailers. Hmm? àwọn olóyè ti yín kí lẹ fẹ́ sọ fún wa nílẹ̀ Yorùbá ìgbàgbọ́ wo la fẹ́ ní nínú tẹ́ ẹ kó jọ bá a bá rí yín lóde gan orí wa ò ní fẹ́ burú orí tiwa ò tiẹ̀ ní burú láéláé ọgbẹ́ tẹ́ ẹ dá sí wa lọ́kàn for life la máa rántí pé ẹkún wa náà fi ń gbé ráìsì wá sí pálàsì yín omi àti ẹ̀jẹ̀ wa ni wọ́n fi wá ń há dòdò ní pálàsì yín gbogbo ohun tá a ṣiṣẹ́ fún